kowa so wai suna kara ma youth ababen da ke tafiya kan youth da su lecture youth kan me komi ya yi kyau so matsayin kenan suka doki musulman mu suka ba su matsayi kan wanga lokaci amma suna musu murna ne na shekarar da suka shiga isa kowa kofa na bude kan kowa ya so tanye su murna suna ma kowa godiya amma hadin kai suke nema shine moto su so gidan babban ke ga da muka zo yo kago ago ago mi wɔlumɔ boni numo nɔi ose kan kpɛnuku enyo enyɔ osu nadu kɛkplɔte fɛn wulɔmu ŋmɛnɛ esɛ afina jufɔ ni hoɛ wɔkpiti wɔsua ni wɔ dawɔtsɛ mɛsi. Wo sho wọ oula wodnime ke wonana kansuai neshi wona ame teye fee wokai ame ni wona e, ni wotaflache woha wohi wala ni wọ afi asa abani nawo so ka so ha wojo wohi mene ho ne wosu ashinte blohun korɛ wɔyɛ kusun ko nu wɔtwo gye kusun ni gye blema blema blema shimi wɔlumɔ boni numo nɔ ose kan kpɛnuku ni gye enyo osu korɔ te wulɔ mo nbi natsɔ le ni abotsi ni awo ihan le tsi ni tsi egbe akapɛ. Enahekwete in 1881 ni 1881 ni Enahekwete ye agalete ihe meji akụ emi na ya tole ya jeng enu afi niji 1882 we wọ mankralo niji ni yabu akwami lahu Enahekwete a tole ya jeng nu enu afi niji na 1883 ye afi ake aya na ya kwe aka lero blemanu mi wo ye ko lo eko me nu wo cho ame clan ye blofo mi wo cho ame leopards ame cha shipon ni kafu gbonyu e na ame pe o no aya na kwa keshi he na ka ame to e ame ejen lo no himeji ame fe ame ya ka ame te e aka ni tache meji ame na meti anwata ame tee dɔfɔ ame tee mlɛ fie wɔ abaya na sue tu na ke wu ame hie nyan nuhɔmɔwɔ na yafi jufɔ inɔhɔ yi mi dze bu ame hina ka asafo bi yɛ fɛn na te heni akɛnɛ hɛ yi mi dze nyɔ ne yɛ na ame te yɛ lɛ le ame yɛ dze na sue tu na dzedze na kasafo ba maa mi fɛn noɔ etso noko ni kasi ni daa fie wɔ osu asinteburo hu wɔ fio wɔ hã wɔ hin meji yɛ fɛn nu ŋmɛnɛ kanyɛ ba numo nɔɛ tsulu kanyɛ ba numo nɔɛ ose kan tsulu koe siɛ siɛ nɛ atsɔ biɛ numo nɔɛ ose kan tsulu siɛ ewe blema nu wɔ osu doku nu wɔ baa. woke jema waji enyoba nadu niji nuwe ke inga baki nakeni woche nọ ìpeleku ló nọ ṣe kan ní èyí ẹ̀yìn ẹ̀ ní ìbáṣẹ lálọ́ ẹ̀ náà egbó ní ọwọ́ yẹn níjì wọ́ yorùbá kí ẹ lẹ́kẹ́ ọba ṣàjẹmọ́ntì kẹba ajá nọ̀ọ́tẹ́ gan neke wɔ ba hyɛ gyɛn neke wɔ ba hyɛ gyɛn nu wɔ gyɛ gyɛn nu wɔ ba kple keshi wɔ ba nina numo bɔkete lawɛ kono bɔkete lawɛ ne hã wɔ si lɛ he eke nye mi laakote aɖo awusi wie laakote tsi efi o bɔkete la wɔ ɛhu tsi ehefi o na mɛ hã wɔ si lɛ edza ke wɔ fɛn ta flatsɛ wɔ kple bi dzi wɔ wɔ atsɔ wɔ wɔ doku. ne wɔ tafla kyɛ ne wɔ ba to siɛ ne bala kɛ ne hɛ kusu ne hue ba gbe si ne wɔ bɛ daa ne afi yɛ wɔ ba ya ne wɔ wɔ doku bi yɛ wɔ siɛ tuutu ne edza kɔ ta wɔ onadu yɛ wɔ ka makrotia bɔna fe ne blɔfo aka ho wɔ he ne ba kɔ wɔ maa ne wɔ kɛ nadu yɛ ma wɔ sate ne wɔ nadu yɛ siɛ ne ne kɛ bo wi wɔ mi ne wɔ bi atsɔ bi yɛ ne nɔɛ numbo nɔɛ osekan tsulu we. no afie no wɔyɔ wɔ asafo akyɛ me kɛ wɔkaka lɔ ani teeta wɔn ya wakɔ aka me ɛgyɛn lo no wahwɛ ame no ato twa no ma nya abrane yo kyɛ me kɛ oyin ɛkpa e lo yakɔ egye ɛɛ mi tsɔ nyɛ wɔ osu wɔ siku lɛ hɛ kusu osu e, o ba jɛ nsɔ nana ahụ kashi adenkrebi osuhusu na ajijen nuo mamobi nima kakutobabi fe yosu ni bemi ne ateble mata na chole hitila ta nu third second world war na te na ba won cheme ke ni me ni chi esla kakan loe ne ameyɔ asraafo ate yɛ aka mɛba eh, na aka mɛba toshi yɛheko ne atsɔ le niman ake nima nima nima si egbe dzi niman nina aka mɛba toshi yɛ yɛ ɛɛ ibala kɛsi bɔfia bɔ yɛ fa sanana hi yɛ nyɛ lɔ wɔnumoko ni tafra kyɛ lɛ kɛ ne ka asrafo yi na nyia mi hin ne lɛ hinsin ɛgyɛ mi na tsɔ lɛ malam futa nɔ malam ne osu to lɛ nɔkɔlɔ yɛ ni ma mene ma yɛ da obìnrin yɛ fɛ baba o wɔ bi nidzi hin kɛ malam futa ebi kɛ nabi eya hinsin. mfuta bihi bika na bika wahuwa irie ya bahishi wato heku heku nibeni acho su pele ni wato shi na acho je ma mobi ni wako manchester ya to e mene e baraka ma ida no wato asafu acheme ete ya ni maken ma mobi onupaniyo mi e wacho le odi asempa, mene ebe wɔte yɛ bie edza akɛ gbɛfa lɔ mɔni nyi ɛsɛ di okuradza sibe pii mene mi yue omɔkɔ tsɛ le baba salɛ ko ɔba hã mi to kome atsɔ le ni okuradza ni dzi kɛnkɛn mo ni esɛ wɔba ni dzata kakai odi abili nidzi keŋkre mo kemanue mo ge sule sule kemanue mo ge baba sala baba kedze ŋmenese mi ke dzeŋko dzeŋkpawo efe wofi ame kusu fee wohã ame nɔ ke o ba tsa ame o ke ame sɛyin na ke hã ame ka ame gbehe na ke hã ame gbe no ke ba tsa ame dza ke mantse me kɔ de dzi ame wɔ ɛhyɛ e be wɔbaato be ni wɔbaakyɛ wɔnyɛmɛ Muslimi yɛ fɛɛ magyakyɛmɛni yɔmi kɛ oblanta magyakyɛmɛni yɔmi yɛ fɛɛ yɛnima ni wɔbaagye amɛkpo ni wɔtɔn amɛ sikɛjɛ ŋmɛnɛ nsumɔ numu kɔ akyɛ boko baba sala alo su le dɔn twa n'o ma nya abirajɛ.

Şeyde. Yana wa ko de wo ka babo ke ngo yo wo ke wo chan yo ka. oyo babantu bathaba ngodosi Dale buon amore lì. Come ne vuoi An kale ka ne. Kana kwana sun su ne ka. A su ne can Sun je wuri ba ga su mu. A su ne can